الكبر في الدفاع فمبتلي وهو المعين على نجاة مقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سيدنا نهج الخليل محمد وبقول من شرع الشريعة أسلا وعلى مقولته كلمة نهتدي ولكل قول نستدل بهايته أو بالحديث لمستقيم المسند عوريك إيك لوسطتي لوسطتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فإن خير الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشار الأمور مودثاتها وكل مودثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n bá. Ọlọ́wọ̀n bá èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí ó ga jù tí ọlọ́run bá ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run bá ó ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run jẹ́ kó ṣe ẹlẹ́sẹ̀ nìkọ̀ọ̀kan wa oore ìjẹ́ mùsùlùmí òun náà ni oore téèyàn lè gbé jáde kúrò lórílẹ̀ ayé téèyàn ó fi máa jẹ́ ẹni tí ọlọ́run ọba ó yọ́nú sí abẹ́lọ́run kọ́lọ́n jẹ́ kí orin náà kó bá wa jáde kúrò ní ayé kọ́lọ́n jẹ́ kí ọlọ́run wa yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n jẹ́ kí orin náà kó wúlò fún wa nínú sàárè. Mm ọlọ́run jẹ́ kí orin náà kó wúlò fún wa ní gbangba ta alikiyama orin náà kọ́lọ́n kó lu ní sábàbí tí ẹnì kọ̀ọ̀kan wá fi jẹ́ ẹni àlìjọ́nà ọdúpẹ́ pé ọlọ́run bá fún wa ní àlàáfíà ara ní agbègbè tí a wà yìí àlékún àlàáfíà kọ́lọ́run ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ní àlàáfíà ara àlékún àlàáfíà ọ̀kọ́lọ́n kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo àwọn tí ò lálàáfíà ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà àdúpẹ́ pé ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wa ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run yọ kúrò ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run kó bá fi sí ibẹ̀ gbogbo ibi tí ò wá sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn orin tó kù náà ni àdúpẹ́ fún ọlọ́run ọba kọ́lọ́n kó gbà sí ààyè ọpẹ́ fún wa àlékún oore kọ́lọ́n kó wá ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lọ́run ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ọwọ́ ọ̀sán yìí kí ọlọ́run bá ṣe ní nǹkan tí a fi rí yọ̀nà ọlọ́run kọ́lọ́mọ ṣe ní nǹkan tí a fi rí ìbínú ẹ̀ èmi tí máa máa sọ kọ́lọ́n kó fi àwọn mi mọ̀nà kí ó ṣe déédéé ọ̀rọ̀ tí ó bá ti tọ́lọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ mú ẹ̀yin náà tí ẹ máa gbọ́ gbígbọ́ tí ẹ máa gbọ́ ọlọ́run ṣe ní gbígbọ́ tí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run ẹ̀san tí wọ́n ń bẹ ń bi ká sọ̀rọ̀ ká gbọ́rọ̀ ọlọ́run ṣe àbáṣe fẹ́ ẹnì wa la hawla wala quwwata wa àná àyà tí a ti bẹ̀rẹ̀ òun náà ni suratu Maryam Quran 19 àyà thirty four ìbẹ̀ náà ni wọ́n ti kọ́kọ́ kà fún wa díẹ̀ nínú àwọn ayat èyí tó jẹ́ wípé a ti gbọ́ ìtumọ̀ rẹ̀ lánàá kí a tún gbọ́ ìtumọ̀ rẹ̀ ní èrèfé kó tó di pé a máa kọ̀ntínú tẹ̀síìrì ti tòní náà òun náà ni wọ́n máa kà fún wa nísìnyí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ọlọ́run ọba tí ọlọ́run rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nípa Isa bùnú Mariam ọ̀rọ̀ tí ó sọ ní orí ìtẹ́ nígbà tí ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bí tán èyí tó jẹ́ pé àwọn Júù wọ́n fẹ́ máa sọ wípé. So ọmọ zìnà ni wọ́n fẹ́ máa pe mọ́ríyàmù ní onízìnà nítorí pé wọ́n wò pé ìṣesí òun náà ni pé tí èèyàn bá bímọ ọkùnrin gbọ́dọ̀ sùn mọ́ obìnrin ṣùgbọ́n àṣẹ ọlọ́run òun ló wà lórí gbogbo nǹkan kò dẹ̀ sí tí ọlọ́run ọba ò lè ṣe ọlọ́run ọba wa fi sá ó fi ṣàlàyé fún wa nínú àwọn nǹkan tó jẹ́ pé àwa ó rò pé kò ṣeé ṣe tọ́lọ́run ọba ó sì wà máa ní pé kí ọ máa ṣeé ṣe Ìsá ó wá sọ̀rọ̀ ní orí ìtẹ́ ó wá jẹ́ ẹni tó ṣàfọ̀mọ́ màmá rẹ̀ òun náà lè ṣàlàyé ara rẹ̀ wípé òun ò kì í sọlọ́run kí a lè bá a mọ ti jẹ́ nígbà tó wá sọ̀rọ̀ náà tán ọlọ́run ní dáálíkà Ìsá bùnú Mariam. ọlọ́run ní ẹni tí Mariam náà sí pé kó sọ̀rọ̀ ọlọ́run ní ni tí a mọ̀ sí Jesus òun tó jẹ́ ọmọ Mariam náà. قال الحق الذي فيه يمترون. ọlọ́run ní yìí gbólóhùn ọlọ́run ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ alhaq òun la fi ṣe bọ́dì rẹ̀ ẹ̀mí rẹ̀ aníkíjìbìrì ló wá la ọlọ́run ní ọ̀rọ̀ jáde ní látẹnu ọlọ́run ọba tí ń ọlọ́run ọba tó jẹ́ pé kò yí jẹ́ǹbì kankan aládùúgbà títí ń jọlọ́run naam ọlọ́run wa ní isa wa nìyẹn alẹ́dí fi iye tọ̀mùtọ̀. ọ̀rẹ́ hakilẹ́dí fi iyamtaru. ọlọ́run alẹ́dí fi iyamtaru èyí tó ṣe wípé àwọn tí wọ́n jẹ́ àwọn aláìnígbàgbọ́ yẹ́mùtàrú náà fi ìwọ́n wà lọ ń rọ́ oríṣiríṣi àwọn irọ́ òun náà ni wọ́n ti mú jọ nípa Isa bínú Maryam náà. ما كان لله أن يتخذ من ولد سبحانه ọlọ́run ọba kò lẹ́tọ̀ fún ọlọ́run láti sọ wípé òun fẹ́ yan ọmọ kọ́ wá jẹ́ pé ọlọ́run ọba wa sọ pé òun fẹ́ yan ọmọ kọ́lẹ́tọ̀ fọlọ́run àwọn tọ́lọ́run ọba yan òun náà làwọn ànábì ọlọ́run ọlọ́run kàn sí wọn ní pọ̀ sí àdúgbò ẹni bá dúró ní tẹ̀yìn tó ọlọ́run ọba ọlọ́run yan wọn ṣùgbọ́n kọ́lọ́run ọba wa ní ọmọ kìí ṣe ìtòlẹ́tọ̀ fún ẹni tó fẹ́ jẹ́ ọlọ́run láti ní. ọlọ́run ọba yìí ẹ ṣàfọ̀mọ́ rẹ̀ ní ìṣàfọ̀mọ́ bó ti yẹ kẹ́ ẹ ṣàfọ̀mọ́ ẹ̀ wípé ọba tó ṣe wípé àmọ́ mọ́ kú níbi lílọ́mọ ni. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ìtẹ́ ẹ gbọ́dọ̀ mọ̀ nípa ọlọ́run ni pé ìdá kọ̀dọ̀ amúrán ìgbàkigbà tí ọlọ́run ọba tó bá fẹ́ yanjú àlámọ̀rí kan tó ti kádàrá tipẹ́tipẹ́. Tipẹ́ ó wá fẹ́ yanjú àlámọ̀rí yẹn ntọ́lọ́wọ́n bá máa ń sọ ọ́ fún àlámọ̀rí yẹn ni pé. bàyìnàmá yakulu làwò fún fàyàkúrú. ọlọ́run kan sọ fún àlámọ̀rí yẹn ni pé kún máa di tí mo fẹ́ kọ́ ọ máa di fàyẹ̀kúnù àlámọ̀rí yóò sì máa di ntọ́lọ́wọ́n bá ní kó máa di náà. No. وأن الله ربي وربكم فاعبدوه òṣìṣẹ́ ọlọ́run ọba wa ń ṣàlàyé fún gbogbo àwọn ènìyàn àwọn umma rẹ̀ wípé Allahu òun náà ni rọ́bí ẹni tó dá mi tó ni mí tó ń kọ́ńtró mi wà rọ́bùkún òun náà ló dá ẹ̀yin náà òun ló ní ẹ̀yin náà òun náà ní kọ́ńtù ẹ̀yin náà. ìbàdàn tí wàá máa bá ohun ìtòkù náà ni pé fa àbùdù ẹ̀yà àjọsìn fún ọlọ́run ọba náà. ààrẹ siratun mustaqim kéèyàn ọjọ́sìn fún ọlọ́run ọba oníṣìírọ́tún mustaqim òun lójú ọ̀nà tó dúró déédéé tí ò sí èméjì bẹ́ẹ̀ òun lójú ọ̀nà téèyàn fi máa sọ pé lágbájá yìí o ó ṣe ń tọ́ ẹ kó ṣe lójúṣe rẹ̀ fún ọlọ́run. ọlọ́run ní àwọn oríṣiríṣi àwọn ènìyàn àwọn àjọ ìtàlàfàlẹ̀ azab wọ́n wá pín yẹ́lẹyẹ̀lẹ láàrin ara wọn nípa àlámọ̀rí Isa bùnú Mariam wọ́n pín yẹlẹyẹlẹ ọ̀nà márùn-ún òun náà ni pínpín ló pín sí àwọn kan pè ní ọmọ zìnà wọn lọ́rọ̀ tó sọ idán ni àwọn kan pè ní ọlọ́run àwọn kan pè ní ọmọ ọlọ́run àwọn kan pè ní pé ọlọ́run mẹ́ta ló wà òun náà wá jẹ́ kan ní àárín wọn ẹlẹ́ẹ̀karùn-ún òun náà làwọn mùsùlùmí òun náà ní kíkà pé ní ẹrú ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run àti gbólóhùn tí ọlọ́run ọba sọ tó fi dábọ́ díẹ̀ àti ẹ̀mí tí ọlọ́run ọba kápẹ́ ní rúkú lọ ẹ̀mí tí ọlọ́run ọba ní kí jìbìrì lọ lọ fẹ́ sí ọ̀dọ̀ ìyá rẹ̀ àbí ká mú ní kọ́wúlulẹ̀ akẹ́ ọlọ́run á ní fọwọ́yìn lónìí. fọwọ́yìn lónìí lẹ́bí nàkàfàrọ̀ mi ọlọ́run ní ìyà ọ̀nbẹ fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí nígbà wo nìyà ó máa wà fún wọn nígbà tí níbi tí gbogbo wa ó wà ní ọjọ́ tó tóbi yẹn náà ní gbangba ta àlìkìyàmà tó gbogbo wa náà la máa wà ń bẹ́ẹ̀ ọlọ́run ní ìyà yóò máa bẹ fún àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí tó bá dijọ́ gbẹ̀ndé alkiyama ọlọ́run ní tí wọ́n máa gbọ́ ọlọ́run ni wọ́n máa gbọ́ ọlọ́run ní nǹkan tí wọ́n máa rí ọlọ́run ní wọ́n máa rí ṣùgbọ́n gbígbọ́ àti rírí yẹn kan wá láwọn fẹ́ lù ú gbà náà kò ní sí wọn láǹfààní mọ́ ọ̀rọ̀ ni. ìní bọ́ọ̀lì mú nàdíyà ó máa fi ìdọ́là ní mọ̀lẹ́. ọlọ́run nígbà tí wọ́n bá wá bá wa tí wọ́n bá fẹ́ kú ni àbígbà tí wọ́n jẹ́ pé wọ́n wà gbangba tàlìkì àmọ́ ni ọlọ́run ni wọ́n máa gbọ́ oríṣiríṣi nǹkan ó dẹ̀ máa rí oríṣiríṣi nǹkan wọ́n wà fẹ́ sọ pé káwọn ò ní ímánì lójú ẹsẹ̀ ṣùgbọ́n ímánì ò nígbà tí wọ́n ń bẹ láyé fi dọ̀là alẹ́ mọ̀bí ọlọ́run nínú àánú èyí tó jẹ́ pé òfojú hàn òun náà ni wọ́n wà so ilé níbi tí a bá tẹ̀síìrì dé ní àná tẹ̀síìrì wa lónìí suratu Maryam náà láwà Quran nineteen aya thirty nine òun náà ni wọ́n ti kà fún wa níbẹ̀ tí a wà máa ṣe tẹ̀síìrì náà lọ ní òní kí ọlọ́run bá kó sọ́dún ọ̀run fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نرث إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يُدْعُونَ واذكر فِي الْكِتَابِ إبراهيم إِنَّهُ كَانَ صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع وَلَا يبصر ولا يبصر ولا يغني عنه ربك شيئا يا أبت إني قد جاءني من العلم قد جاءني من العلم ما لم يأتك فاتبعني آدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال راغب أنت عن عاليتي يا الرجيم لئن لم تنتهي لأرجمنك وهجرني مريا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ọlọ́ọ̀bá tí ọlá ga ó ń ṣe àlàyé fún wa a ti parí ọ̀rọ̀ nípa Mariam àti ọ̀rọ̀ nípa Isa bunu Mariam ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ kèfèrí tó jẹ́ pé ntí ọlọ́run ọba ṣàlàyé fún wa nípa ọ̀rọ̀ Isa àti Mariam àwọn èèyàn yìí ọ̀tọ̀ ni nǹkan tí àwọn lọ nígbàgbọ́ sí ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń sọ jáde ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa wípé àwọn èèyàn yìí wọ́n ń bọ̀ wá jẹ ìyà wọn ní iwájú ọlọ́run tí ò sí méjì bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn èèyàn yìí nígbà tí wọ́n bá dọ́dọ̀ àwọn ọlọ́run ọlọ́run ní wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé àájẹ kí wọ́n máa gbọ́ ìyà tí wọ́n máa jẹ nínú iná wọ́n máa gbọ́ ẹ̀rí bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìyà tí wọ́n jẹ nínú iná wọ́n máa rí látara bẹ́ẹ̀ wọ́n wàá máa jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa wá pé kí ímánì káwọn máa ní ímánì ojú ẹsẹ̀ ṣùgbọ́n ímánì yẹn ò lè ṣe wọ́n láǹfààní torí pé índàmọ̀ ááyà nátìlẹ̀ àdá téèyàn bá ti rí ìyà níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà àbí téèyàn bá ti jáde kúrò lórílẹ̀ ayé kéèyàn wá sọ pé gbà mí lòún fẹ́ ní ímánì kò lè ní ímánì mọ́ ilé ayé onídàárúlẹ̀ amálì ilé tá a ti wá ṣiṣẹ́ tá a bá ti kúrò ń bẹ́ẹ̀ ibi tá a ń lọ ní dàárúlẹ̀ jazaa ibi tá a ti gbẹ̀san òun là ń lọ so ẹjọ́ bá wàá dọ́gbẹ́jọ́ mi dàrí kí a má lò lóun afẹ́ ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ń tanra rẹ̀ jẹ ni. So, kò sí iṣẹ́ kankan tírú ẹni fẹ́ tírú ẹni bẹ́ẹ̀ fẹ́ ṣe so látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé fún wa pé àwọn kèfèrí nínú tẹ̀sí ta ti ṣe sẹ́yìn ni pé tọ́lọ́ba wa kọ́ gbé wọn dìde ìgbédìde afọ́jú òní wọ́n jẹ́ lẹ́yìn ìgbà tán bá kú òní afọ́jú wọ́n tún wá di tí mọ́ fífọ́jú wọn lẹ́yìn ìgbà tán bá tún di tí mọ́ fífọ́jú wọn wọn ó tún di ẹni tí ò tún ní lè sọ̀rọ̀ mọ́ fífọ́jú wọn ṣùgbọ́n gbàdúrà wa yá ọlọ́run bó tún wá ṣe wọ́n ní ẹni tí ó máa gbọ́ ọlọ́run ṣe wọ́n ní ẹni tí ó máa rí ọlọ́run ṣe wọ́n ní ẹni tí ó máa sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo eléyìí kò lè ṣe wọ́n láǹfààní mọ́ gẹ́gẹ́ bá ti ṣàlàyé lè fún wa sẹ́yìn òun náà lọ́wọ́ bá wá ń ṣàlàyé fún wa nínú àyà tí a kà gbẹ̀yìn lánàá wípé ní gbangba ta àlìkìyàmà ara nǹkan tí ó tún ṣẹlẹ̀ náà ni wípé gbogbo ìyà tí àwọn kèfèrí tí wọ́n jẹ nínú iná ọlọ́run jì wọ́n máa gbọ́ gbogbo ẹ̀ lóbi jẹ́ pé inú sọ́tún múlíkù ọlọ́run ni ìdá olùkíyà fi afáwójú ń ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ẹ̀rí nígbà tí ọlọ́run ọba ti bá ń ju àwọn ikọ̀. kùnlẹ̀mọ́ ulkiya fi yá fọ́jọ́ sáàlà òǹkọ̀rọ̀ tó ọlọ́run ní nígbà tí wọ́n bá ti ń ju àwọn ikọ̀ kọ̀ọ̀kan sínú náà àwọn tí wọ́n jẹ́ àwọn màláìkà tí wọ́n ń sọ inú ná ọlọ́ni wọn wà máa béèrè lọ́wọ́ wọn. alam ya'tikum nadhir. wọ́n wà máa sọ fún wọn wípé alam ya'tikum nadhir bóyá pé àyà tó wà lókè mo fẹ́ ìdá olùkìyà fíà. ìdá olùkù fíà. sami'u laha shayikan wa hiya tafur. ọlọ́run nígbà tí wọ́n bá ń ju àwọn èèyàn sínú náà. Ọlọ́ni ni wùlá à ṣàyìn kọ́ni wáyà tàfù gbọ́ Ọlọ́ni gbọ́ àwọn ohun tí ó máa jẹ́ nǹkan tó yẹ pé àwọn tó wà nù ni ṣàyìn kọ́ ohun ọ̀dà gẹ́gẹ́ bí ohun kẹ́tẹ́kẹ́tẹ́ Ọlọ́ni gbọ́ Ọlọ́ni lẹ́yìn wá gbà náà iná náà òun náà máa lọ sókè. ìdẹ́gbẹ́ wọn máa gbọ́ gbogbo bíbu lọ sókè iná náà sọ bí wọ́n ti wá ń gbọ́ yẹn náà ọlọ́dún jẹ́ kó yé wa yí pé wọ́n ó tún wá jẹ́ ẹnì tí wọ́n máa rí ṣùgbọ́n kò lè wúlò fún wọn mọ́ wàkọ́ọ́lù láòkúnná nàṣmáwò àwọnà àkínú màkúnnà fi asábìsẹ́yìn ẹ̀rí gbólóhùn tí ó máa jáde lẹ́nu wọn ni wípé ká nígbà tá a wà láyé ni ntí àwọn tó bá yẹ pé nǹkan tí àwọn ànábí ọlọ́wọ́ bá ń sọ fún wa kálá àti gbọ́ ni tá a gbọ́ tá a tẹ̀lé tí gbígbọ́ yẹn ṣe wá láǹfààní àbá ti lọ alólàákàyè wa sí tá a fi gbọ́ yé tá a wá tẹ̀lé tá a wá lò ó. ọlọ́ni ntí wọ́n máa sọ lọ́ọ̀ni pé àbá ti wà nínú iná báyìí àbá ti jẹ́ kan nú àwọn tí wọ́n kó sínú iná ìyẹn ń ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n fẹ́ wọ iná wọ́n máa gbọ́ ohùn láti inú iná wọ́n dẹ̀ tún máa rí iná tí wọ́n fẹ́ wọnú ẹ̀ eléyìí gan yóò ti wá jẹ́ nǹkan àbànújẹ́ tó ga fún wọn kó ló di pé wọ́n wọ inú iná náà wọ́n wàá máa kábàámọ̀ ṣùgbọ́n àbámọ̀ yẹn ò lè ṣe àǹfààní kankan mọ́ ọlọ́ọ̀ni tí ò yẹ kó ṣàǹfààní ni pé àzọ̀ọ̀lìmúnà lè yá òun. làkìní bọ́ọ̀lìmúnà lè yá òun máa fi dọ́là ní òbí. ọlọ́ọ̀ni nítorí wípé ọjọ́ ilé ayé yìí àwọn tí wọ́n jẹ́ àwọn zọ̀ọ̀lìmín àwọn tí wọ́n tẹ̀lé tọ́lọ́ọ̀n ní gbàgbé pẹ̀lú zọ̀ọ̀lìmín àwọn olùyapọ̀ ọlọ́run wọ́n wà nínú fídọ̀lá lẹ́ẹ̀mùbí nínú àánú èyí tó yẹ pé àánú náà jẹ́ èyí tó fojú hàn ọlọ́run wá ní wa andirihum. wa andirihum yawmal hasirati ha ọba tí ọlá rẹ̀ ga wá pa ànábì láṣẹ nǹkan táwọn ànábì ọlọ́run ọba wá ṣe nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni àtẹ̀bíṣírò. wọ́n wá fún èèyàn ní ròdùnú wípé ìwọ tó o bá ṣe dáadáa ọ jẹ́ ẹni tí ó wọ àlìjánná ẹlẹ́ẹ̀kejì ni al-indar wọ́n wá sọ fún wa wípé ìwọ tí o bá ṣe dáadáa àwa kìlọ̀ fún ọ pé inú iná ló lọ iṣẹ́ àwọn ànábí ọlọ́run yẹn ọlọ́run à ń sọ fún ànábí wípé àwọn kèfèrí wà á dírì hù wá lọ máa jẹ́ ẹni tí ó lọ máa kìlọ̀ fún wa kí ló máa kìlọ̀ fún wa yawmal asrati ọjọ́ àbámọ̀ ẹ̀rí ọ̀nà wo ni ọjọ́ gbèǹde àlìkìámọ̀ ló gbà jẹ́ àdìsí tó wà nínú Ìmáàmù Ahmad tó jẹ́ àdìsí tó lálàáfíà ó ṣàlàyé fún wa wípé nígbà tó bá di jẹ́ ọgbẹ́ndé alkiyama ìdá àdákàlà alùlìjánná ti àlìjánná àwọn ọmọ àlìjánná nígbà tí wọ́n bá wọnú àlìjánná tán wàhálù náírì náà nígbà tí àwọn ọmọ náà táwọn náà bá wọ iná tán. Yuja ubìlì mọ́ọ̀tì wọ́n wàá lọ mú ikú tí máa pa àwọn èèyàn wọ́n wàá lọ mú wa ikú tí máa pa àwọn èèyàn yẹn tí wọ́n bá mú wa kà á nà wú caption amlau òṣìṣẹ́ ọlọ́run ọba ní ikú ọlọ́run ọba ó sọ di kó dàbí àgbò àgbò tí ó ní kọ́lọ̀ dúdú àti funfun òun ni wà ní ara rẹ̀ èyí tó jẹ́ pé àwọ̀ rẹ̀ ó máa súnmọ́ àwọ̀ eléérú ẹ wà á rí fàyú kọfù bẹ́ẹ̀nà lè jáná tiwa náà ikú wa nìyí tí ń pa àwọn èèyàn wọ́n wà mú dúró láàrin àlìjánná àti iná ẹ̀rí ọlọ́run ní yà á lálìjánná fúnà àdà ẹ̀yin ọmọ àlìjánná ǹjẹ́ ẹ dá eléyìí mọ́ wọ́n ní nínú àdìsí yẹn fàyẹ̀sọ̀rọ̀ ìbú náà àwọn ọmọ àdìjẹ́ náà ọ̀nàgà wo fàyàǹdùrú wọn ó dẹ̀ máa wo wàyàkùnú wọn ni nam adal maut wọn ni ikú tó wá pa àwọn láyé ni kìí ṣe malakuli maut ọ̀tọ̀ ni malakuli maut ọ̀tọ̀ ni tọ́lọ́wọ́n bá gangan dá pé ikú tí máa pààyàn màláìka yẹn ọlọ́nkàn fi àṣẹ yẹn sí i pé òun ni kó máa control ikú tí máa pààyàn ni gbogbo ẹni bá fẹ́ kú ní máa rí ikú yẹn so àwọn ọmọ àlìjẹ́nà wà á rí i pé ikú tó wá pa àwọn náà ni ọlọ́wọ́ bó tún wá sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ará inú nánà pé ṣé ẹ̀yin náà ṣe dá ẹni ìmọ̀ wọn làwọn dá mọ́ so látara bẹ́ẹ̀ fàyíwò mọ̀rùbí ìfàyíwò dìbà ọlọ́wọ́ bó wà pàṣẹ pé ikú yìí pé kí wọ́n du wọ́n wá du sọ ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ ta ni yóò du ẹ̀rí kò tí ì sí ẹ̀rí tó gbó fi díẹ̀ múlẹ̀ lọ títí ṣùgbọ́n àwọn àáfàá tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn náà ni pé ànábì ọlọ́run ọba tó jẹ́ yáyá pé òun náà ni ó máa du ṣùgbọ́n ìmúwá tí wọ́n mú wá ń bì ìmúwá májíwúlù ni èyí tó yẹ pé òun náà ni a mọ̀ pé wọ́n ṣáà du pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run bó wàá sọ fún àwọn tí wọ́n ń bẹ nínú àlìjánná wípé ẹ̀yin aráàlú àlìjánná kò lù ú dún wàlà mọ́ọ̀t ẹ máa bẹgbẹ́rẹ́ nínú àlìjánná kò ní í sí ikú kankan fún yín mọ́ ọlọ́run bó lè sọ fún àwọn tí wọ́n ń bẹ nínú náná pé kò lù ú dún wàlà mọ́ọ̀t ẹ̀yin náà máa bẹ́nu náà lọ gbére ẹ̀ ní kú mọ́ ànábì wa aya ìsúnmọ̀ kan sọ sẹlẹm aya aya tan n ká lọ́wọ́ yìí òun ànábì fi wá túmọ̀ àdìsí yìí fún wa àbí káwọn bí àdìsí yìí òun ànábì fi túmọ̀ aya yìí fún wa wípé wa àǹdírí ùn ìwà ànábì kìlọ̀ fáwọn ènìyàn yàwó mọ̀lẹ̀ asẹ́rọ́tì ọjọ́ tí àwọn ènìyàn máa kábàámọ̀ àwọn wo ni ó kábàámọ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìranú náà nítorí wípé àwọn àfáà ṣàlàyé wípé nígbà tí ọlọ́run bá bá ti sọ wípé ìmọ̀ abẹgbére kó máa wà fún ọmọ àlìjẹ́nà àti ọmọ aná inú àwọn ọmọ àlìjẹ́nà ó tún wá máa dùn torí pé wọ́n mọ̀ pé inú ìdẹ̀kùn táwọn wà yìí ikú kankan ò lè pa wọn táwọn fi kú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ anú náà àwọn bẹ̀rẹ̀ sí máa banújẹ́ nítorí pé wọ́n ti mọ̀ pé ìbànújẹ́ gbére ó ti wà fún àwọn ọlọ́run fi wá ṣàlàyé fànàbí yìí pé kó kìlọ̀ fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí láyé kí wọ́n tètè fi ìṣe kèfèrí wọn lẹ̀ kó tó di ọjọ́ tí wọ́n kábàámọ̀ irú àbámọ̀ báyìí ìgèkúdi alẹ́ amúrù ìyẹn ni pé nígbà tí wọ́n mú ikú wá ìtumọ̀ ayé àyẹ̀wá nìyẹn ìgbà tí wọ́n mú ikú wá tí wọ́n wà dún ikú láàrin àlìjẹ́nà àti iná tó jẹ́ pé àwọn ọmọ náà tí wọ́n wà máa jẹ́ ẹni tí wọ́n máa kábàámọ̀ gbére lọ pé àwọn ọ̀bá sì wà á mọ̀ kí àwọn ò ṣe dáadáa ọlọ́run ní kí ànábì ò wọ́ọ̀nù wọn kó tó dìgbà náà náà. wọ́n fi rọ́fúlá tí wọ́n wá òun là mìíràn ọlọ́ọ̀ni nítorí pé àwọn kèfèrí ń fi gọ́fìlàtì láyé tí wọ́n wà yìí nísìn ń fi gọ́fìlàtì inú fífọ́nú fọ́ra òun ni àwọn kèfèrí wà nísìn wọn ò ronú tó máa ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n bá kú tán wọn ò ronú tí ó ṣẹlẹ̀ sí wọn ní gbangba tá a lè kíámà wọn ò ronú tó máa ṣẹlẹ̀ tí ó máa jẹ́ pé àbámọ̀ burúkú ni ó máa jẹ́ fún wọn lọ títí ayérayé náà. torí pé ní àsìkò tá a wà lónìí wàhùn láàyò mìíràn àwọn kèfèrí wọn ò nígbàgbọ́ sọ́lọ́hun àìwá nígbàgbọ́ sọ́lọ́hun ọba wọn yìí ànábì gbọ́dọ̀ wọ́ọ̀nù wọn lọ́lọ́bì pàmẹ́bí láṣẹ bí kó wọ́ọ̀nù wọn iṣẹ́ ìwà ti lọ sọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá àwọn ni wọ́n wà máa ṣiṣẹ́ pé láti máa ṣàlàyé fún àwọn kèfèrí pé kí wọ́n má wà nínú ìfọnúfọ́ra kí wọ́n lè gbójú sílẹ̀ àìnígbàgbọ́ wọn kó má jẹ́ wípé wọ́n padà wá kábàámọ̀ tí ó bá dijọ́ gbé dàlkìámà kọ́lọ́mọ ṣe àwálẹ̀ tí ó kábàámọ̀ jọ́ gbé dàlkìámà ọlọ́ba ń sọ fún wa nínú àyà forty náà. نحن نرث الأرض ومن عليها ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa nípa wípé ilé ayé yìí gbogbo ohun tí ń bẹ ń bẹ pátá yẹnyẹn òun ni yóò tán ọlọ́run ní àwọn ọlọ́run lájogún lẹ́lẹ̀ ìtumọ̀ ẹbẹ̀ ni wípé gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ lọ́lọ́run ọba ò ní pé kó kú kò dẹ̀ ní í sí ẹnìkankan tí ó ṣẹ́kù mọ́ ìgbà tí ọba tí ẹnìkan tó ṣẹ́kù mọ́ ìyẹn ni pé ọlọ́run ọba wa jogún lẹ́lẹ̀ nìyẹn tá a gangan lọ́wọ́ á ní lẹ́lẹ̀ ọlọ́run ní so yorùsù àmì yẹ̀ṣọ́. ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run gangan lónìí òun lọ́wọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ajogún ilẹ̀ ẹlẹ̀ yẹn lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run sọ pé ìwọ mo fún ọ lélẹ́yìí ìwọ mo fún ọ lélẹ́yìí ìwọ mo fún ọ lélẹ́yìí gbogbo wa wá wà lórí ilẹ̀ ẹlẹ̀ alẹ́ ń kílèmù wípé ibi èmi mo ní ibi èmi mo ní tó bá padà yá náà gbogbo ẹ̀ padà di nǹkan tó pé ẹnìkankan kọ́ ló ní náà ni tí ò sí èméjì ń bẹ tí wọ́n bá jogún ẹ̀ àbọ̀ rà á lọ́wọ́ ẹnìkan táwọn ọmọ rẹ̀ náà jogún ẹ̀ tí wọ́n ń jogún ẹ̀ lọ tí wọ́n ń jogún ẹ̀ lọ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ tó ní nǹkan yẹn pátá yányán gbogbo wọn ni ó padà fi lẹ̀lẹ̀ ọlọ́run ọba tó wá jẹ́ pé òun ló fún wa tá a fi ń jogún rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ òun náà ni ó padà wà á mẹ́rin sọ pé èmi náà mo tún wá padà ní gbogbo lẹ́lẹ̀ so ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa ká lè bá a mọ̀ wípé ilẹ̀ ẹlẹ́yìí àwa kọ́ la ní àdìsí ti wá wípé ilẹ̀ ẹlẹ́yìí o àwa kọ́ la ní fàyínà lọ fukun, fi á ọlọ́nkà fi yín rólẹ̀ lórí ilẹ̀ ẹlẹ́ni fàyàǹzùrù mọ́dà àtàmánú ọlọ́run bá wá wo pé kí lè fẹ́ ń bẹ̀. ṣé dáadáa lẹ́sẹ̀ ni ni àbí aburú lẹ́sẹ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run wò yìí ó kàn bẹ́ẹ̀ lo ilẹ̀ ẹlẹ̀ yẹn fúngbà díẹ̀ ni tẹ́ ẹ bá ti wá lò ó tán ọlọ́run padà mú ẹnì kọ̀ọ̀kan kúrò bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ó wà padà jẹ́ pé òun ló wà ní gbogbo lẹ́lẹ́ẹ̀ lóbi jẹ́ pé láàrin forty years lọ́lọ́run ọba nígbà tó bá pa gbogbo nǹkan rẹ tán ọlọ́run bó máa béèrè wípé ta lẹni tó lè sọ pé òun ní nǹkan lónìí ẹnì kò ní dídọ́ lọ́run lóhùn láàrin forty years lóbi jẹ́ pé gbogbo lẹ́lẹ́yìí ọlọ́run bó máa béèrè wípé ẹ ń bá sọ pé òun lòun ní lẹ́lẹ́ kó jáde wá ẹgbẹ́ ọlọ́run ti pa gbogbo ohun tí ń jẹ́ ọmọ èèyàn pátá yányán kò sẹ́mi lára wọn ọlọ́run bọ́ wa máa béèrè pé ta ló ní ẹrankunrin lé dọ́lọ́run lóhùn ọlọ́run tó padà wá jí gbogbo wa náà padà náà ni yóò padà tó wá ṣèdájọ́ lé wa lórí kó ló wá yẹ pé wàá máa sọ pé káwọn ẹni àlìjánná máa lọ àlìjánná kí ẹni iná kọ́ máa lọ sí iná so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa wípé ilẹ̀ ẹlẹ́yìí ó á padà. ọlọ́run ní ilẹ̀ ẹlẹ́yìí àti gbogbo àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ wà mọ́ní àlẹ́ a gbogbo àwọn tá ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ èèyàn níní ẹranko níní gbogbo tí ń sẹ̀mí lórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run ní gbogbo yín pátá yẹn ìtumọ̀ ẹ̀ ní pé màá pa gbogbo yín. jíjogún yín ni pé ọlọ́ni gbogbo yín ti tí ò ní sí kankan nínú yín sọ ọlọ́run gbogbo wa tó bá wá pa wá ó wa nìyẹn ìjogún yẹn lọ́lọ́run tó fẹ́ ṣàlàyé wájú nínú àyà ọlọ́run ní kíni ọlọ́ni wá ilẹ̀ náà òun náà ọlọ́ni gbogbo ẹnìkan ò lè lagídí pé òun ò ní padà sọ́dọ̀ ọlọ́run àti ẹnìkan tó lagídí ní ti kú dé tó wá lóun ọ̀fẹ́ kú kò sẹ́ni náà náà kò sẹ́ni tó dé àwọn àmẹ́bí ọlọ́run ò lagídí pé ikú dé àwọn ọ̀fẹ́ gbogbo wọn lọ́wọ́ bá mú sọ́dọ̀ ti ẹnìkan kó tó wá jẹ́ bẹ́ẹ̀ ò ní sọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń bá ti so gbogbo wà láyé ọlọ́run ọba ó tún fẹ́ ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tó tún jẹ́ òjíṣẹ́ ọlọ́run nínú suratu Maryam a ti ka ànábì ọlọ́run ọba mẹ́ta nínú suratu Maryam a ti ka Zakariya àti ka ọ̀rọ̀ Yahya àti ka ọ̀rọ̀ Isa àwa ka obìnrin tó jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run Mariam àti ka ọ̀rọ̀ títí ẹ̀ náà Ọlọ́run bá wa fẹ́ ṣàlàyé fún wa nípa Ibrahim anabi Ibrahim òun ni lẹ́yìn anabi anabi Ibrahim ló kàn án ànábì ni ọ̀gá gbogbo àwọn ànábì pàtàyányá lẹ́yìn pànábì jẹ́ ọ̀gá àwọn márùn-ún azmi ọlọ́run ọba yẹn àwọn márùn-ún náà àwọn ànábì ọlọ́run wọ́n jọ̀gá fún wọn ẹnì kínní ni ànábì sàlám ẹnì kejì òun náà ni Ibrahim ẹnì kẹta òun náà ni Musa gbogbo ẹ̀dá bá ka ọ̀rọ̀ Ibrahim tán ní ìsìn ọ̀rọ̀ Musa la máa sọ. So sọ ẹni kẹrin òun àbí ẹni karùn-ún ipò méjèèjì yẹn ọlọ́run nìkan lọ́mọ tó jura wọn lọ́mbẹ́ òun náà ni isa àti nuhu àwọn méjèèjì ẹnìkan wà nípò kẹrin ẹnìkan wà ní ipò karùn sọ ọlọ́run ọba lọ́mọ ẹni tó jura wọn lọ́nà àwọn méjèèjì ẹ rí ọlọ́run wa fẹ́ ṣàlàyé fún wa nípa anabi ibrahim ọlọ́ni wádìí kò fìlìkìtàbì ọlọ́ni ìwà ànábì máa ṣàlàyé látinú ìwé tá a gbé fún ọ ṣàlàyé Ibrahim ọlọ́run sọ bẹ́ẹ̀ fànàbí wàtìlú aléhìm Ibrahim àáyá yẹn tún sẹ́ẹ̀rí pé ọlọ́run bá ní o máa kà fún gbogbo àwọn umma rẹ̀ ọ̀rọ̀ nípa Ibrahim torí gbọ́dọ̀ wọn bá ti fi ọ̀rọ̀ nípa Ibrahim sí inú ìwé tí í ṣe alukurani Karim so látara bẹ́ẹ̀ kí ló yẹ jọlọ́ba bí ní kí ànábì ò máa sọ̀rọ̀ Ibrahim ọlọ́ni reason ni tí lómi ní kó sọ̀rọ̀ Ibrahim fún wa kí ló jẹ́ náà. ìnáwó kana siddiqan nabiyya. ọlọ́run ọba ní ànábì Ibrahim kánà sí díìkọ̀nù nàbíyàn ọlọ́run ní sídìíkọ́ ni anabi Ibrahim ẹ̀jẹ̀ bá ń pè ní sídìíkọ́ nǹkan méjì ló kó sínú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé alẹ́dí yẹ́sùdúkù kẹ̀tì ìrọ̀nù tó jẹ́ wípé ìmọ̀ sòdodo gan ọ̀lànàbí Ibrahim Anabi Ibrahim rẹ̀ sẹ́ni tí máa pa irọ́ tá a bá ti wá sọ̀rọ̀ ànábì Ibrahim fún wa àwa náà ò lè mú nínú ìṣesí ànábì Ibrahim a lè jẹ́ ẹni tí ó máa sòdodo dáadáa so ìmọ̀ sòdodo àdìsí ti wá wípé ọmọ ènìyàn yóò máa sòdodo tí bá wá ń sòdodo yóò wá di ẹni tó ṣe wípé yuktaba inda láìsí dìkan wọ́n kọ́ ọ́ lẹ̀ lọ́dọ̀ wípé olódodo lélẹ́yìí so káwa náà máa sòdodo títí títí tá a fi di ẹni òdodo níwájú ọlọ́run nǹkan tó dáa púpọ̀ ni abala alákọ̀ọ́kọ́ ni ètò máa pè yẹn ní sídìíkọ́n abala ẹlẹ́ẹ̀kejì tó máa pè yẹn ní sídìíkọ́n òun náà ni wípé tí ọlọ́run ọba bá ti mú ọ̀rọ̀ rẹ̀ wá ìmọ̀ tètè sọ̀rẹ́ńdà fọ́rọ̀ ọlọ́run yóò tètè gba ọ̀rọ̀ ọlọ́run wọlé yóò sì tètè máa ṣe nítorí ọba bá ní kọ́ máa ṣe ìyẹn náà ń pè ní sidikon tóyẹ náà làbákìrì fi ń jẹ́ sidik a máa sòdodo tànàbí bá ti sọ̀rọ̀ fún báyìí ìmọ̀ á tètè gbọ́rọ̀ ànábì yóò sì máa tẹ̀lé sọ àwọn náà gbọ́dọ̀ jẹ́rú ẹni bẹ́ẹ̀ ẹ̀dọ́ pé yusuf dikun yóò máa gba ọlọ́run lódodo ní gbogbo ìgbà òun ni wọ́n ń pè ní kí ni ọ àsìdì lọ́gbọ̀n àyàn ní wàsídìkì àwọn yẹn tún jẹ́ àwọn ni wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́run lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn tó tẹ̀lé wọn ni kí ni o àsìdìkù àwọn tó jẹ́ wípé wọn a máa sòdodo wọn a sì tún máa gba kí ni o ọ̀rọ̀ ọlọ́run sódodo so ìtọ́lọ́ máa ní kí wọ́n ṣe ojú ẹsẹ̀ ni wọ́n máa ṣe so irú àwọn ẹni bẹ́ẹ̀ là ń pè ní kí ni o àsìdìkù ọlọ́ni ìnáwó kánà. ìnáwó kánà siddiqan nabiyya. ọlọ́run ní ànábì ọlọ́run tó jẹ́ olódodo ni tó jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run a tún máa gbà sí òdodo so ìṣesí rẹ̀ òdodo ló kún bẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi dé òpin ọlọ́run ló tún wá jẹ́ nàbí ìyanu ọlọ́run ní ànábì ọlọ́run ni bó ti jẹ́ ànábì ọlọ́run yóò tún jẹ́ rọ̀ṣùn ọlọ́run tó rán yín ṣẹ́ sọ ọlọ́run bá ní ànábì ọlọ́run ni náà. ìnìkan lálẹ́ àbí. ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa pé kí la fẹ́ mọ̀ nípa Ibrahim ọlọ́run ní tọ́lọ́ ní kánàbí wọn ṣàlàyé fún wa nípa Ibrahim ní àsìkò tí Ibrahim ń sọ fún bàbá rẹ̀ lọ́wọ́ abẹ́ká mọ̀ bí nìyẹn ìdíkọ́ ọ̀là lè àbí ì nígbà tí ó sọ fún bàbá rẹ̀ kí ló sọ fún bàbá rẹ̀ náà. Yà á abati lima ta'budu ma la yasma'u wa la yubsir. Yà á abati tí àwọn lábábá fẹ́ pe bàbá wọn wọn a máa sọ wípé yà abati tó bá wù wọn lè fún ní fatia kí wọn ó ní yà abata sọ̀tá yẹn ti dípò yahoo mutakallim. So, ìyá òde kó sọ pé yá àbí bàbá mi tá àyẹn lọ́rọ́pò rẹ̀ so ìṣe kó sọ pé yá àbí bàbá mi kò wá sọ bẹ́ẹ̀ ìyá lè lè pa yá mùtàkálì mi kó sọ pé yá àbí bàbá mi nínú èdè Lárúbáwá so yá mùtàkálì mi gbangba mi àtúnlẹ̀ gba fatia kó jẹ́ yá abiya yá abiya so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ọ̀nà táwọn alábàgbà máa ń pe ọ̀rọ̀ yìí ọ̀nà bíi méje náà lábáwá gbà máa ń pè é tí wọ́n fẹ́ pe bàbá mi ìgbà mi wọ́n lè sọ pé yà àbí wọ́n lè sọ pé yà àbí wọ́n lè sọ pé yà àbíyà kọ́lá wọn tún lè fún fatia kí wọ́n ní yà àbà wọ́n lè lè fi alif kí wọ́n ní yà àbá bẹ́ẹ̀ náà ni yà abati tàbí yà abata so ọ̀nà méjèèjì yìí àwọn lábáwá lè fi pe bàbá mi ìkan nínú ẹ̀ wá ní ó jẹ́ nǹkan tí ọlọ́run bá ń lò fún wa níbi bíi ó ní ànábì Ibrahim sọ yí pé ya abati. abati lè mẹ́ta búdù máa là yẹ sí màá wà ó ní ìwọ bàbá mi limata budu mala là yẹ sí màá wù kí ló dé tó ń jọ́sìn fún máa là yẹ sí nǹkan tí ò lè gbọ́ nítorí pé àwọn tó ń jọ́sìn nígbà anabi ibrahim àwọn nǹkan tá bàbá rẹ̀ ń jọ́sìn fún àwọn gbẹ́ igi lẹ́ẹ̀lẹ́ tí wọ́n ní igi ni wọ́n gbé lẹ́ẹ̀lẹ́ wọ́n á pe igi yẹn lọ́lọ́run òun ni wọ́n forí balẹ̀ fún òun làwọn ń jọ́sìn fún igi dẹ̀ níyì láyẹ̀s mọ́kù béèyàn sọ̀rọ̀ látàárọ̀ títí dalẹ́ igi ò lè gbọ́ ṣùgbọ́n àìsí làákàyè lórí ọmọ èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn òun ló wá jẹ́ pé igi òun ni wọ́n wá ń jọ́sìn fún wọ́n ń forí balẹ̀ fún wọ́n wá ń lọ wò wípé tẹ́nìkan bá ti kú ìtàwọn ó ṣe ní wípé káwọn gbẹ́ igi ère rẹ̀ táwọn bá gbẹ́ igi ère rẹ̀ káwọn gbé dúró síbìkan káwọn wá máa tọrọ nǹkan lọ́wọ́ igi yẹn pé ẹni yẹn ó máa ṣe nǹkan táwọn ń fẹ́ yóò máa ṣe fún wọn wọ́n fi ọlọ́run ọba tó dá ẹni yẹn lẹ́ẹ̀lẹ́ẹ̀ wọn ò jọ́sìn fún ọba tó dẹ́ni yẹn ẹni yẹn tó ti kú tí ò wúlò kankan mọ́ òun ni wọ́n sọ pé àwọn fẹ́ sọ pé àwọn fẹ́ máa wá ìjọsìn lọ́dọ̀ rẹ̀ wọn ò tiẹ̀ tún wá wá ìjọsìn lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pé kí wọ́n tiẹ̀ wá jẹ́ kí wọ́n kàn ń pè lórí òfurufú lásán wọ́n tún wá lọ to igi jọ mọ́ra wọn wọ́n tún wá ní làwọn máa fi orí balẹ̀ fún èso wa ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ wọ́n wá ń jọ́sìn fún ànábì Ibrahim wá ń pe bàbá rẹ̀ sí láàkàyè ọ̀nà tí àlè gbà mọ̀ ni pé ẹni tí ó bá máa jẹ́ ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa gbọ́ lọ́lọ́ máa fi pera rẹ̀ ní àsẹ̀míhù ọba tí ń gbọ́ gbogbo ntẹ́yẹ̀ ń wí gbígbọ́ ọtọ lọ́ńdẹ̀ tó yàtọ̀ sí gbígbọ́ títí wa yìí kì í ṣe pé lóga ẹgbẹ́ ẹgbẹ́ ọmọ èèyàn náà ń gbọ́ àlèkè ọmọ èèyàn yẹn lọ́lọ́run ọmọ èèyàn ó ní nǹkan tó lè gbọ́ gbígbọ́ rẹ̀ ó níbi tó mọ so ó ní tó lè gbọ́ ọlọ́run ọba ní ìsìn gbogbo bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n tún àwọn èèrà ń sọ̀rọ̀ kò sí tí ọ̀ máa sọ̀rọ̀ gbogbo ẹ̀ padà ọlọ́run sì ń gbọ́ gbogbo ẹ̀ sọ ẹni tí yàrá bá fẹ́ jọ́sìn fún kò gbọ́dọ̀ jẹ́ igi kò gbọ́dọ̀ jẹ́ èrè òun náà ni wọ́n ń ṣàlàyé fún wa ń bì ànábì Ibrahim wa ń ṣàlàyé fún bàbá rẹ̀ lọ́nà tí ó gbà yé bàbá rẹ̀ òun náà ni pé lima ta abudu. lima ta abudu máa la yasma. ìwọ bàbá mi kí ló dé tó ń wá ń jọ́sìn fún ìtọ́jọ́ pé téèyàn bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò lè gbọ́ náà. igi láàyò bùsírù kìí sẹ́ni tó lè rí nǹkan kan ọlọ́run nìkan ní rí gbogbo nǹkan ọlọ́run àtá kòkòrò tí ń bẹ nínú abẹ́ òkúta lẹ́lẹ̀ ọlọ́run ọba ń rí kódà ọlọ́run ó tún rí kódà kí òkùnkùn alẹ́ ó tún kùnkùn gbé àpáta yẹn mọ́lẹ̀ẹ́lẹ̀ ọlọ́run tún máa rí kíni o yóò máa rí kòkòrò yẹn ṣùgbọ́n mi èèyàn kí ló lè rí tó kún bá kùn lálẹ́ nísìn ó ní ìwọ̀n ba nǹkan wà wájú èèyàn báyìí èèyàn sì ní rí nǹkan gba wájú èèyàn kọjá èèyàn sì ní mọ̀ kó gba wájú èèyàn kọjá ọlọ́run ọba yìí lọ́ba tó rí gbogbo nǹkan pátá yányán kò wá lẹ́tọ̀ fún wa kó wá jẹ́ pé igi láwa sọ pé a fẹ́ máa forí balẹ̀ fún igi tí ò lè gbọ́ igi tí ò lè rí náà. wàhálà yóò gbò ní àná wàlà yúgìnì ìwọ bàbá mi láyúgìnì ànkàṣe àn an nǹkan yìí kò lè sí ọ láǹfààní kankan àǹfààní gẹ́gẹ́ báwọn afa ti sọ orí nǹkan mẹ́ta ló wà tí a bá ní nǹkan sèyàn láǹfààní orí nǹkan mẹ́ta òun ni kí láǹfààní ló wà àkọ́kọ́ òun náà ni kó o ní ìdí bùkátà pé o fẹ́ gbọ́ bùkátà kan kí nkíní yẹn wá gbọ́ gbọ́ bùkátà yẹn ṣé igi ni ọ̀wà bá yẹn gbọ́ bùkátà igi tí ò lè sọ wípé lọ́ba ń bomi wá kò lè bá ọ bomi lọ́ba wa tí máa jẹ wá kò lè fún ọ ṣé igi yẹn lè ọ̀wà máa jọ́sìn fún so alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ni jálíbù náfù ì kí nǹkan fún yẹn ní benefit àǹfààní kí nǹkan fún yàn ní benefit igi ò lè fún yàn kódà ọmọ èèyàn tẹ́yàn bá lọ́nà joseph kò lè ṣe benefit kankan fún yàn ilá bi idinla àti pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ó ní ìdádágbára ọmọ èèyàn ká ntí agbára ọmọ èèyàn ká ó ní ó wà limited bẹ̀tí ndágbára ọlọ́run ọba ká kò wà limited ó pẹ̀ lọ́ni alákọ̀ọ́kọ́ nìyẹn kí nǹkan ó ṣèyàn láǹfààní igi ò lè ṣèyàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni dáfúrú dọ́lọ́rì ìnira kan fẹ́ ṣẹlẹ̀ síyàn kí nǹkan wa méje kí ìnira yẹn ó débẹ̀ yàn ilé fẹ́ wólú yàn mọ́lẹ̀ kí nǹkan kan jẹ́ kí ilé yẹn ọmọ lè wólú yàn mọ́lẹ̀ ejò fẹ́ sáyàn jẹ kí nǹkan kan ó jẹ́ pé kó méje kéjò lè sáyàn jẹ gbogbo ló bá jẹ́ jẹ́ aburú kan fẹ́ ṣẹlẹ̀ síyàn kíkiní kan wa báyàn dáàbò bò ó èèyàn fẹ́ l'accident ni ọlọ́run wá yọ yẹn kú bẹ́ẹ̀ igi ò lè yọ yẹn kú bẹ́ẹ̀ ọlọ́run lè yọ yẹn kú bẹ́ẹ̀ so dáfúhù dọ́rọ́rì òní abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò sí tó lè ṣe ọlọ́run nìkan ló lè ṣe fún yàn kéèyàn dáàbòbò yẹn kú lọ́wọ́ ọ̀nira tó fẹ́ ṣẹlẹ̀ sí yàn ọlọ́run ni abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni rọ́fúhù dọ́rọ́rì ìnira ti ṣẹlẹ̀ sí yàn ẹni tí ń ṣàárẹ̀ ó ti ń ṣàárẹ̀ àwa fẹ́ kí àárẹ̀ rẹ̀ kú mẹ́ kò sẹ́ni tó lè mú kó mẹ́ tó yàtọ̀ sọ́nà mu ṣé igi ni àwọn amú kó mẹ́ igi ò lè mú kó mẹ́ so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí a fẹ́ rí benefit ni a fẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa ni àbá burú ti ṣẹlẹ̀ a dànù ni kò sẹ́ni tó lè ṣe àfọlọ́n òun náà ni ànábì Ibrahim wa ń ṣàlàyé fún bàbá rẹ̀. wọ́n la yúgò ní àá wàlá yuguni anka ṣe a gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ́ẹ̀lẹ́ yẹn Ibrahim sọ fún bàbá rẹ̀ wípé igi tí bàbá àwọn ń sìn kò lè ṣe láǹfààní rẹ̀ kò lè ṣe kankan fún bẹ́ẹ̀ náà. yà á ní kọ́dẹ̀jà àní mílàlẹ̀ ilmi. ó tún wá ní bàbá mi ìní kọ́dìjà àní mílàlẹ̀ ilmi mọ́ọ̀lám yáàtìkà ọwọ́ ní èmi o kọ̀díjà àní ó ti wá bá mi mínàlì ilmi kí ni wọ́n pè ní ilmi ìbẹ̀rẹ̀ òun náà ni wáàyí revelation ọlọ́run ọba ti sọ mí dànù bí ọlọ́run ọlọ́run ti sọ mí di ìránṣẹ́ ọlọ́run mọ́ọ̀lám yáàtìkà tọ́jú ọlọ́run ọba ò pé kó wá bá ìwọ lórí jẹ́ pé a ti mọ̀ pé ọlọ́run ọba òun ní máa fún ẹni tó bá wù ní nǹkan ó fi bàbá lẹ̀ kó ṣe lánàá bí ọlọ́run ọlọ́run ọba ṣe bàbá rẹ̀ bàbá rẹ̀ ń jẹ́ azar bí kẹ́kẹ́ bí kùránì ti sọ ọlọ́run ọ̀wá jẹ́ kí bàbá kó jànà bí ọlọ́run ọlọ́run á kí ọmọ ó jànà bí ọlọ́run bàbá tó wá nìyí tó ti bẹ́ẹ̀ orí ikú fúrù ló kú sórí ẹ̀ orí ìṣe kèfèrí ló kú sí ọlọ́run sì ní kí ọmọ mọ̀nà ètò ọlọ́run ni kèé dẹ́ ṣe àìdá fáwọn ànábí ọlọ́run kéèyàn wá sọ wípé ah àwọn ànábí ọlọ́run gbogbo ẹbí wọn òun ló gbọ́dọ̀ jẹ́ ẹni ọlọ́run ọlọ́run bó ṣe bẹ́ẹ̀ o ó múnú tiwọn náà ni pé nínú ẹbí yín mo mú bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ìbátánẹ́bí Ibrahim ọlọ́run ní mo ṣe wá ànẹ́bí Ibrahim ní ìmọ̀ọ́mọ́n ànẹ́bí Ibrahim ní pé wà mí zùrì jàtì ó ní mo fẹ́ kó ṣe gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi náà ní kí ni ó ní àhímọ̀ kí wọ́n jẹ́ ìmáàmù ọlọ́run á dá lóhùn pé. kọ́ńtà láyé náà ló rà mí ọ̀rọ̀ ọlọ́run ní láyà náà lo áádí mi ọlọ́run nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ àwọn alábòsí wà ń bẹ àwọn tí ó ṣe kèfèrí wà ń bẹ ọlọ́run ní ìyìn lè sàwọn yẹn ní mọ̀ọ́mọ́ láéláé wọn ò lè jẹ́ àhímọ̀ láéláé so nínú ẹbí nínú líléjì tiẹ̀ náà tí wọ́n bá ń ẹbí rẹ lọ wọ́n bá kíní bẹ́ẹ̀ wọ́n bá àwọn tí ó jà lábòsí sọ́nà ọ̀ma mẹ́ so ọlọ́run ní wàmí ní ó mú ọlọ́ nínú àwọn Ibrahim nínú àwọn àrọ́mọdọ́mọ Noah táyọ̀ ànábí ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́ nínú wọn àmọ́ rẹ ni tí ó ni wàkẹ́sí irun mi ní àwọn tí so nínú ẹbí àwọn ànábí bá a ti máa rí náà nìyẹn ètò ọlọ́run ni ṣètò eléyìí ò kì í ṣàlébù. wípé bàbá jẹ́ nǹkan kan ọmọ wa ṣe kí ni o ọmọ wa jẹ́ nǹkan míì kìí ṣàlébù èèyàn kan máa tọ́ ọlọ́dọ̀ ọlọ́run ètò ọlọ́run ni tó bá wọ ọlọ́run òun ló ṣe ànábì yakubu ọlọ́run ọba ṣe ní ànábì ọlọ́run bàbá rẹ̀ isaac ànábì ọlọ́run ni bàbá bàbá ibrahim ànábì ọlọ́run ni ọmọ rẹ̀ yusuf ọlọ́run ṣe lánàbì ọlọ́run ètò ọlọ́run ni so bó bá ti wọ ọlọ́run ní ti máa ṣe kí ni o ní ti máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe so èyí wá yọ ọlọ́run wò pé ọlọ́run ṣe lè ṣe báyìí ó ṣe lè ṣe báyìí bó ti wù ni ó fún kálukú ní in tó wù ló fún kálukú in tó bá wá fún ọ yọnu sí i etí ọba tí ì fún ọ mọ ọbẹ lọ́ọ́ bí kọ́ lọ́wọ́ bá kó fún ọ etí bá yẹ pé kò tẹ ọlọ́run mọ ọbẹ lọ́ọ́ kọ́ sọ ní tí ọ tẹ ọlọ́run bẹ́ẹ̀ ti máa ṣe nù so anabi ibrahim náà gbìyànjú wọn náà rí bó ti gbìyànjú bí nípa bàbá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá ti sọ pé ètò tèmi ti parí nìyẹn pé bàbá rẹ ò ní jẹ́ ẹni ọlọ́run so ọlọ́run ànábìbẹ́ wa ń sọ fún bàbá rẹ̀ pé ya. ọjà ni mínàlí ilmi máa lọ́mú yá ti. ó ní iṣẹ́ ríran ti wá bá èmi tọ́lọ́run ọba òde fún ìwọ bàbá mi tó ní ìwé pé ìwọ bàbá mi tó bá di mùsùlùmí lónìí èmi ló wà lẹ́yìn rẹ̀ ọmọlẹ́yìn mi ló jẹ́ náà wọ́n ní kí ni. fattabi'ni ahdika siratan sawiyya. wọ́n ní fattabi'ni ni kọ́ ọ tẹ̀lé torí pé tí wọ́n bá fẹ́ dọ́lọ́run ọba mà èmi ni ara mi ló ṣe kí ni o ló ti dọ́lọ́run ọba mà lọ́bìnrin ní kálóbi ọ̀sán wọn yẹn pé kul in kuntum ìbúnà lọ́ àfàtẹ̀bíhùn tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ràn ọlọ́run èmi lẹ́tẹ̀lé téèyàn ọba ti tẹ̀lé ànábì kò fẹ́ràn ọlọ́run wọ́n lọ́ba lọ fẹ́ràn ọlọ́run ó tẹ̀lé ànábì ni dábì bá ń ṣe nínú ẹ̀sìn lọ́ọ́ máa ṣe ihun tí ọba ti ṣe ò ní ṣe ìjọba èèyàn fẹ́ràn ọlọ́run nìyẹn lọ́wọ́ ni ọba fẹ́ràn ọlọ́run ọ̀ wá ṣe dánábì ń ṣe ọ̀ fẹ́ràn ọlọ́run so ọlọ́run dé pa tẹ̀bí ìní gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ òun ni wọ́n máa ń ṣàbìtì sí pé ẹ tẹ̀lé mi kẹ́ gbé wọ́n sọ wípé àwọn lọ́lọ́run ibi táwọn ẹdín mọ́sítà ti ṣe nìyẹn ẹ̀yin náà kan yí pé jésù sọ pé ẹ tẹ̀lé mi tí tẹ̀lé mi tó ń sọ ni pé òun náà ni òun jáná bí ọlọ́run ọba tẹ́ tẹ̀lé tẹ́ fi tọ́lọ́run àdébí náà sọ bẹ́ẹ̀ so kì í ṣe kẹlẹ́ bẹ̀rẹ̀ pé eléyìí ò sáwọn ànábí ọlọ́run dọ́lọ́run pé ó ti wá dọ́lọ́run pé ó ní tẹ̀bí èmi ní ẹ tẹ̀lé hmm, kò sọ́wọ́n dọ́lọ́run so tó bá wá ní ìntà tẹ̀bí tó bá tẹ̀lé mi kí ni ọ èmi ni màá ṣàlàyé fún ọ sìrọ́ tó ń sẹ̀wí ya ojú ọ̀nà èyí tó ṣe wí pé sẹ̀wí ya tó dúró déédéé èmi màá ṣàlàyé fún ọ sọmọ mi gbé àti fi ni àdàbà tí nímọ̀ fún olùbí méjì ó máa ṣàlàyé ni so èmi màá ṣàlàyé ojú ọ̀nà tó dúró déédéé èmi màá ṣe kí ni o ni màá ṣàlàyé ẹ̀ fún ọ torí pé ìdáyà àtàwọn ànábí ọlọ́run onáà ni kí wọ́n ṣàlàyé nǹkan wọn ìtọ́sọ́nà wọn ni kí wọ́n ṣàlàyé nǹkan wọn ò lè pọnà mọ́ yẹn lẹ́yìn ká ogun ṣàlàyé pé wo ọ̀nà ni ọ̀nà ọlọ́run nìkan ni máa pọnà mọ́ yẹn àwọn ànábí ọlọ́run ṣàlàyé ń gbá mi ọlọ́run ò sì ní pọnà mọ́ yẹn kò sí ní fọ̀nàmọ́ ẹni tí wọ́n ṣàlàyé fún so ìfọ̀nàmọ́ ọwọ́ ọlọ́run ló wà so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé anabi Ibrahim ó sọ fún bàbá rẹ̀ wípé. ìwọ bàbá mi tẹ̀lé mi èmi ti jáde bí ọlọ́run ọlọ́run ti ṣe mí lánàá bí ọlọ́run èmi ni kọ́ ọ tẹ̀lé kí n ṣàlàyé ojú ọ̀nà tó ṣe déédéé fún ọ náà. yá abátí láta búdi ṣètọ́rọ́. ó wá ní ìwọ bàbá mi láta ṣètọ́ náà má lọ jọ́sìn fún èṣù gbogbo ẹni tí bá ti ń forí balẹ̀ fún ẹ òkúta ni ó ń forí balẹ̀ fún èrè ni ó ń forí balẹ̀ fún nǹkan mí ìyàtọ̀ sọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ kò kàn rí èṣù ni èṣù ní í sìn tí ò sí èméjì mẹ́ torí pé èṣù yẹn gangan oníṣọ́nù. So àdéhùn tó ti ṣe pé wọ́n sọ ọ́ nù yẹn látọ̀dọ̀ ọlọ́run òun náà ni ó wá rí àdéhùn yẹn ló fi jẹ́ pé èṣù gangan òun ni kí ni òun lẹ́ni yẹn ń sìn torí ẹ̀kọ́ ọlọ́run bá fi sà ní ànábì Ibrahim fi sàfitì ẹ̀ pé má sí èṣù má sí èṣù èṣù ẹsẹ̀ dẹ́yà máa jọ́sìn fún torí kí ni náà. إن الشيطان كان للرحمن عصيا. ó wá ń ṣàlàyé fún wípé ọmọ wípé èṣù kánà lè rahamani ẹ tó jẹ́ wípé ó yapa ọlọ́run ni ó lè sùn ọ̀nà wo lè sùn bí àyàpọ̀ ọlọ́run àti fún wa náà nù tafsir ọlọ́run ni kò forí balẹ̀ fún Ádámù olóhùn ò forí balẹ̀ ó yapọ̀ ọlọ́run níbẹ̀ lẹ́yìn wá gbà náà èṣù ó tún sọ wípé òun ọmọ sí gbogbo àwọn èèyàn lọ́nà ọlọ́run ìtògbèrò náà ni pé kí gbogbo ayé ó mọ̀nà èṣù ó wá lóun fẹ́ máa sí gbogbo àwọn èèyàn lọ́nà ìtòsẹ̀yìn náà ó yapọ̀ ọlọ́run ni ìsìlọ́nà èṣù òun náà ni ànábì Ibrahim wá ń ṣàlàyé fún bàbá ẹ̀ wípé ṣàìtọ́nù kánà lè rahmani àṣìyàn ó jẹ́ ẹni tó ṣe wípé olùyapa ló jẹ́ fún ọlọ́run ọba lára ọkọ ọlọ́run ní arahman ọlọ́run nìkan ní sì máa jẹ lóbi jẹ́ pé tá a bá lẹ́nu ń jẹ́ rahman abdulrahman láàmà pé tó pé ó kọ ilé ọlọ́run nìkan ní máa jẹ so kánà àṣìyàn lè èṣù jẹ́ olùyapa fún ọlọ́run ọba tí ń ṣe arahman náà. yà á abàtì ní àkọ́fù àyà máa ṣẹ̀kẹ̀ àdàbọ̀ nínú rahman. ẹ anabi ibrahim ó wá jẹ́ ẹni tí ń bẹ̀rù lórí bàbá rẹ̀ torí pé ọmọ pé bàbá òun sì ní respite respite bàbá rẹ̀ ní òun náà ni wípé bàbá rẹ̀ nígbà tí ò tí kú ó sì lè di ẹni tó ṣe wípé yọ̀ọ́ jẹ́ ẹni tí ó gbà fọlọ́run ṣùgbọ́n tí bàbá rẹ̀ bá ti kú ó ti mọ̀ wípé eh, ó ti dẹni tí ó jìyà níwájú ọlọ́run ó wá ń sọ fún bàbá rẹ̀ wípé ìní àkọ́ọ̀fù. òun náà ni pé èmi ànábì Ibrahim ń bẹ̀rù fún ọ bàbá mi sọ ọ ń bẹ̀rù fún bàbá rẹ̀ kéèyàn bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run yẹ kéèyàn bẹ̀rù ṣùgbọ́n ìbẹ̀rù tó ń bẹ̀rù yìí kìí ṣe pé kọ́ bẹ̀rù ọlọ́run ní tó ń bẹ̀rù náà ní tó yẹ kéèyàn bẹ̀rù ni pé ah lágbájá kó má lọ kú sórí kèfèrí ìbẹ̀rù ọlọ́run náà ni so an yà má saka adabun. kó bá a jẹ́ wípé ìyá látọ̀dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ Rahman kó má bàa wá lọ gbá ọmú ìyẹn ni pé tó o bá fi lè kú sórí kúfúrú yìí ìyá ọlọ́run ọba yóò ṣe kí ni o yóò di nǹkan dáwé pé yóò gbà ọmú náà. fatakuna li shaytani waliyan. fatakuna li shaytani waliyan kó wá jẹ́ pé ìwà àti èṣù lẹ́wọ̀ àjọ jẹ́ ọ̀rẹ́ nínú náà fatakuna waliyan li shaytani finnar. kó máa jẹ́ pé wọ́n wàá jẹ́ wàlíyà àti tó jẹ́ olùtẹ̀lẹ́sù ọmọ ẹ̀yìn èṣù lọ́wọ́ àjẹ́ lọ́rùn ò ní jẹ́ ẹni tí ó wà nínú àwọn isbu lai ó wà nínú àwọn isbu shaitan ni àlà iná isba shaitan ọlọ́ni gbogbo àwọn tó bá jẹ́ àwọn jẹ̀mọ́ èṣù ọlọ́ni àwọn ni wọ́n pàdánù àlà iná àwọn wá jẹ́ jẹ̀mọ́ àtọ́lọ́ kò ní wọ́n jẹ tí ó jèrè sànẹ́bí Ibrahim wá ń ṣàlàyé pé kí bàbá àwọn ọmọ lọ jẹ́ ẹni tí ó kú kọ́mọ lọ jẹ́ ẹni tí ó kú tí ó wàá lọ jẹ́ ẹni tó ṣe pé yóò jìyà ọlọ́run tí ó wàá máa jẹ́ pé òun àti èṣù ni wọ́n jọ máa jẹ́ ọ̀rẹ́ nínú iná àbí sọ pé èṣù ni wọ́n máa jẹ́ ọ̀gá rẹ̀ tó wọ́n wàá máa jẹ́ olùtẹ̀lé èṣù náà. ọ̀la rọ́gìbò ni a ń ta ní àlíyàtì ìdúró ní. ẹ̀rí kí ni èsì tí bàbá rẹ̀ sọ. So òun náà ní í pé àrọ́gìbùn anta an alẹ́ àti ìyá ó ọma ìwọ ọmọ yìí ṣé ìwọ ọ̀fẹ́ sọ pé o kórìíra alẹ́ àti òòṣà tèmi àwọn òòṣà mi tí mò ń jọ́sìn fún ìwọ ọmọ yìí o sì fẹ́ sọ fún mi pé o kórìíra rẹ̀ sọ alẹ́ àtù. So, so jamu ni olójẹ fún ìlàwù alẹ atu àfù ìlàtù so ó ní ṣé wọn fẹ́ jẹ́ ní tó ṣe yí pé wà wá kórìíra àwọn òòṣà mi ni yá Ibrahim ìwọ Ibrahim tó jẹ́ ọmọ mi òun wò yí pé ọmọ sí bàbá so látara bẹ́ẹ̀ ó ní òòjẹ́ ara nǹkan tó kó bà nìyẹn ó yẹ kó mọ̀ wípé ọlọ́run ọba ẹni tó bá wọ ọlọ́run ọlọ́run bá máa ń ṣàlẹ́sà so wá wò pé n táwọn ti bá nílẹ̀ ilẹ̀ táwọn ń sìn làákàyè ti ń bẹ lórí àwọn ọmọ yìí ò lè mú làákàyè kankan wá tí ó yàtọ̀ sí nǹkan ti ń bẹ lórí àwọn so ó tún wá lẹ́yìn ìgbà tó sọ bá ń tán ó tún wá fẹ́ bá ọmọ rẹ̀ wí tó kó rí pé ọmọ ní sóun náà. ọwọ́ yìí làyín lámúta ń ta ì ọ̀rọ̀ tó ń sọ yẹn tó ò bá ilé gbèjù sílẹ̀ tọ́ ọ̀bá ele lọ fi ọ̀rọ̀ yẹn lẹ̀ kó o jìnnà kúrò níbi ọ̀rọ̀ yẹn tọ́ ń sọ yẹn ọ̀rọ̀ ni la áríjù máa ń nàka ìtumọ̀ áríjù máa ìtumọ̀ tó pọ̀ ni béèyàn bá mú òkúta tó bá lẹ̀ mọ́ èèyàn èèyàn rọ̀ jámà rẹ̀ ni téèyàn bá mú òkúta ńlẹ̀lẹ̀ tó bá lẹ̀ mọ́ èèyàn ó rọ̀ jámà rẹ̀ ni lẹ́yìn wá gbà náà téèyàn bá sépè fún yàn tó ṣẹ́bi léèyàn èèyàn rọ̀jà máa rẹ̀ ni ló fi jẹ́ pé a máa ń pe àṣà ìtọ́ọ̀nù ní àròjì ẹni tá a máa ṣẹ́bi lé so àwọn èèyàn kan sọ pé ẹni ilẹ̀ ló kò sáwá lẹ́lẹ̀ tá a lẹ́ ni ọ̀dọ̀gbẹ́ máa lọ sí maka òun yóò wá lọ ṣiṣẹ́ rọ̀jámọ̀ gangan yóò lọ rọ̀jámọ̀ ṣe ìtọ́ọ̀nù níbẹ̀ òun mú kó yóò lẹ̀ ṣùgbọ́n àwa tá a ti dé maka àbáwọn tá a sì nílẹ̀ mọ́kà láti nílẹ̀ ṣètọ́ọ̀nù ló kù kọ́dà ìdánwò nílẹ̀ mọ́kà náà kèrè pé yọ̀ wá sí ẹgbẹ́ nígbà tí èsì àsìkò ààjì kọ́ wa lọ bí tí wọ́n ti ń lẹ èṣù ló kù kọ́ wa lọ máa lẹ̀kùn bẹ́ẹ̀ nǹkan kó ní wọ́n kó wọ́n máa rọ̀ jáma rẹ̀ iṣẹ́ ààjì èyàn ti máa ń lẹ èṣù ló kù ebi àmútú wa lọ kíní wa ìmọ̀ wa lọ mọ́kà tí wọ́n bá wá débẹ̀ so ló fi jẹ́ pé rọ̀jíìmù yẹn ni pé náà làwọn náà máa ṣe òun náà ni pé a máa jẹ́ pé a máa sọ pé làánàtò láì àlè ìgbéjìnà sí kẹ ọlọ́run kó máa bá èṣù so nínú nǹkan tí rọ́jà màmá ń túmọ̀ sí nìyẹn kéèyàn ṣẹ́bi lẹ́nà pé màá ṣépè fún o inú ẹ̀ náà ni wípé kéèyàn máa búyàn pé òpònú ni ó dìdìrì so ara ìtumọ̀ tí rọ́jà màmá ń túmọ̀ sí nìyẹn so làwọn afáàbí sọ fún wa yìí pé níbi bíi òun náà ni pé la áríjù mà nàkà ohun tí bàbá Ibrahim sọ náà ni wípé ń sọ̀rọ̀ tí ò dá sí ọ̀rọ̀ tó ọba fi lè jẹ́ pé ọba ń bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lọ náà. wàá jòrò ní màlíyà. àbá ìbẹ̀rẹ̀ wọn pé wàá jùrù ní màlíyà ìwọ ọmọ yìí wàá jùrù ní má bá mi sọ̀rọ̀ mọ́ màlíyà fáwọn àsìkò tó pẹ́ gan-an ìfẹ́ kó tiẹ̀ bá ń sọ̀rọ̀ mọ́ rárá wọn náà ní pé yẹmi lódì má bá ń sọ̀rọ̀ mọ́ màlí ìyá mi so eléyìí ni nǹkan tí bàbá Ibrahim tó sọ náà mú. kọ́lá sálámù aláyhi. ẹ wọ́n rí adébí Ibrahim wa ní adébí Ibrahim tó ní pé iṣẹ́ dáwà òun náà ni ọlọ́run ọba gbélé lọ́wọ́ ẹ rí kò sọ̀rọ̀ bá ń pé tẹ bá di bàbá náà pé ẹ̀yìn mi lódì ọ̀dà kò sí wàhálà kankan ká bẹ̀rẹ̀ ní kájọ mọ́ ẹyin ti lọ bóyá ọ̀ǹtọ̀ dá òun náà ni ó tún tọrọ ó ní sàlámù ní alẹ́ yìí ó ní ìwọ bàbá mi mo bẹ̀ lọ́hùn sàlámù yẹn àdúrà ni mo bẹ̀ lọ́hùn kọ́lọ́hún jẹ́ kí ọlá ọlọ́hun ó ṣẹlẹ̀ sí ọ iná ni pé kọ́lọ́hún jẹ́ ó lè gba ẹ̀sìn ọlọ́hun so mo bẹ̀ lọ́hùn kọ́lọ́hún jẹ́ kó lè gba ẹ̀sìn ọlọ́hun so ẹ̀ṣẹ̀ tó tún wá sẹ́yìn ní ìsìn ẹ̀ṣẹ̀ náà ló tún sẹ́yìn ní ìsìn pẹ̀lú ọlọtọ sọ yìí sáànà bíi Ọlọ́run ọwọ á ní kí ni màá máa ṣe fún ọ. sa astagfiru laka rabbi màá bọ́ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run a máa máa ṣàlàyé lè fún wa lọ́la àṣìṣe nìyẹn lábẹ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ìṣìṣẹ́ ànábì Ọlọ́run ṣiṣẹ́ ó gbìyànjú ni èyí tọrọ àforíjì fún kèfèrí tí ò bá ti di mùsùlùmí so a máa káyà fún wa lọ́la tá a máa fìdí ẹ̀ múlẹ̀ ó ní sa asẹ́fìrúlá karọ́bì. màá máa bọ́ wá forí jì lọ́dọ̀ ọlọ́run lórí nǹkan tó ṣe èyí máa tọrọ asẹ́fúnlá èyí tọrọ asẹ́fúnlá fún kèfèrí tí bá ń bẹ láyé tí ò tí ì di mùsùlùmí ò lè tọrọ àforíjì fún nǹkan tó lè tọrọ fún ni pé kọ́lọ́ ń fọ̀nà mọ́ ò wá sọ pé kọ́lọ́ ń foríjì ò lè tọrọ àdúrà fún mọ́ olùyẹ pé tó bá tán wá kú tán o ò lè sọ pé kọ́lọ́ ń foríjì eléyìí ló wá tún wá burú kéèyàn ò kú tán tó jẹ́ kéfèèrè kéèyàn sọ pé kọ́lọ́ ń foríjì ìyẹn bọ́lá sọ bẹ́ẹ̀ so wílé náà máa ṣàlàyé fún wa lọ́la òun máa bá wa foríjì lọ́dọ̀ ọlọ́run ìṣe àádùn ni òun káwọ́ pé bẹ́ẹ̀ mo lè bá yẹn wá foríjì bẹ́ẹ̀ mo lè máa tọrọ fún pé ọ̀rọ̀ tó sọ yẹn ó ti burú mo lè máa bá ẹyin tó jẹ́ gan ẹyin tó wà ní ẹ̀yìn ti lágbára ìṣe kèfèrí gan ti borí gbogbo kéèyàn ṣe ọmọ nìkan kèfèrí wá foríjì tó yẹ bá ti di mùsùlùmí báyìí gbogbo tó ti ṣe pátá ọlọ́wọ́ bó ni pé mo forí ẹ̀ jì o tí o ní ti kékeré tọrọ àforíjì fún ìjọ ní kébèrè bá ti di mùsùlùmí báyìí lọ́wọ́ foríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ foríjì kò yí kọ́ ẹ̀ṣẹ̀ tọrọ àforíjì so gbé omi ẹgbẹ́ ọlọ́wọ́ bọ̀ ọ̀rọ̀ ń ṣe kọ́ wá foríjì fún kọ́ wá tọrọ àdúrà fún kébèrè kọ́ wá foríjì fún ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ náà wọ́n wá kana bí àfíyá. sọ ìnáwó kana bí àfíyá torí pé ọlọ́run ọba mi yìí àfíyá ń bí ọba tó jẹ́ ọba aláàánú fún mi ni so orí mo ti rí ọlọ́run ọba tí wọ́n ṣàánú gan-an ni ó dẹ̀ ti máa ń ṣàánú mi tipẹ́tipẹ́ bọ̀ wá mo mọ̀ pé pẹ̀lú nǹkan tí ó tún ṣẹlẹ̀ náà ti máa tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run tún ṣàánú mi ṣùgbọ́n ọlọ́run bá bá mi pé ara kò yẹ kó tọrọ àforíjì so ilé àmà ṣàlàyé fún wa ní ọ̀la so ìta gbé lónìí kọ́lọ́n jẹ́ kó sí wa láǹfààní kọ́lọ́n jẹ́ kó wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa subhanaka wa bihamdi sharala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk